الدين يسر ولن يشد الدين أحد إلا غلبه متفق عليه أتد أبو هريرة رضي الله عنه قال القبان ينسي وصعوك أن محمد صلى الله عليه وسلم وصل إذا يبيت تود من كنجات إنكاروني أن يكون نواني منكتل كوكوكوينتي أفكاتنا ألا ملا تتنا بريرة حديث إبان سيد بخارة سيد مسلم eléyìí ní ètò wa ètò àdínú yóò sọ èyí tí àwọn ṣéòkò wa àwọn ustaz abdulfatah ìsàwòmí tí wọ́n ń da ẹtí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday ńrọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀yìn kẹ̀nẹ́lá lùbáríkà royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo ohun tí bá rú wa lóbi nípa ẹ̀sìn wa àlèkè àwọn ṣéòkò wa abdulfatah ìsàwòmí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 ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bí a ṣe máa ń sìnkú nínú Islam àmọ́ kí n tó máa bá ọ̀rọ̀ yẹn lọ ní èní mo fẹ́ ra divert díẹ̀ ẹni pé mo fẹ́ yà sí ibòmíì so ní àárín ìjẹ́ ìjọ sí èní pàtàkì jùlọ ní ọjọ́ al-ahad ẹni pé ní ọjọ́ Sunday so mo rí àwọn oríṣiríṣi àwọn nǹkan tí àwọn èèyàn ń sẹ́ǹdì sí mi kódà mo fẹ́ lè má lè ka àwọn tí wọ́n ń sẹ́ǹdì kìíní yẹn sí mi so tọ́ba àwọn ènìyàn mi sí lórí Facebook náà so àmọ́ àwọn èèyàn ń sẹ́ǹdì líǹkì yẹn sí mi lóríṣiríṣi so ìmí nǹkan làwọn tẹ̀ ti ṣe gẹ́gẹ́ bí fídíò tó ṣe pé nǹkan tí ó ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin ní alágbàdo níbi odò alágbàdo so nípa pé àwọn ní àwọn kan wọ aṣọ àwọn olóòṣà àwọn ẹlẹ́bọ wọ́n wá sí bí odò alágbàdo yẹn àkọ́kọ́ ni mo fẹ́ ṣe clarification kan kì í ṣe kí wọ́n á bọ̀ ọ̀sùn níbẹ̀ kí wọ́n á bọ̀ ọ̀sùn so nǹkan tán wá ṣe so pẹ̀lú ògùn ọlọ́run ọba so ọlọ́run ní kí n rí ìdí wá so kò kí n. gẹ́gẹ́ bá àwọn èèyàn ṣe ń sọ pé ọ̀tún ni wọ́n bọ ní kankankan tó nǹkan tó wá ń ṣe Sọ àlàyé rẹ̀ ni pé wọ́n ní ẹni yẹn Sọ aburú nìkan tẹ́ni yẹn ṣe o aburú ni torí ẹ bọ pẹ̀lú Ọlọrun ọba náà ní nǹkan yẹn sọ́dọ̀ sì rí i pé tipẹ́tipẹ́ àti máa ń ké fún ara Ìlọrin ipe Ìlọrin ò ní ẹbọ àpéjọ ṣe papọ̀ ní. Hmm. àmọ́ ẹbọ àdáṣe ń bẹ ń bẹ tí yẹn bá ń tan rẹ ní jẹ náà lè yọ mọ sọ pé kò ṣẹbọ kò ṣẹbọ ń lu yìí ẹbọ ń bẹ ẹlẹtọ tó kò sí ẹbọ àdáṣe gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá ṣe rí tó yẹ wọn máa ń ní ẹbọ tó ṣe pé gbogbo ìlú ni máa ń ṣe kódà tí ìlú gbowó tó ń authorize pé a gbà pé ìṣe wa lẹ ń ṣe àwọn míì gún ni tiwọn àwọn míì oorun ni tiwọn àwọn míì eh, eh, bọ́n ṣe ń pè ọ̀ṣun ní tiwọn àwọn ẹlòmíì eh, àwọn tó ń gbé àwọn tó ń gbé àwọn tó ń gbé kí náà máa ń pe àwọn ní funfun funfun tó ń bẹ lẹ́kọ̀ọ́ yìí so ẹyọ náà ni tiwọn oríṣiríṣi náà ni ẹbọ àṣe tó ṣe pé àjọṣe tó ṣe pé ìlú gbogbo fọwọ́ sí pé ẹ máa ṣe é náà ló pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá so èyí sọ pé àfi àfàwọn ìlú tètè díẹ̀ àmọ́ nílọrin kò sí ẹbọ àjọṣe papọ̀ àmọ́ kálukú ń dẹ́bọ ṣe ara rẹ̀ náà ni èyí tí ó ṣẹlẹ̀ ní èyí tí ó mò ń ṣàlàyé nípa rẹ̀ ní ibi odò alágbàdo ṣẹ́rí ẹni tí ó ṣe kínní yẹn arábìnrin obìnrin ni ọmọ ìlú yìí náà ni so ká mọ́tò wíkì sọmọ ìlú yìí ọmọ ìlú ni kódà àwọn tí mo bá sọ̀rọ̀ wọ́n jẹ́ kó yé mi pé kọ́dọ̀ ọmọ ọmọ èèyàn ńláńlá ni pé kọ́dọ̀ ọmọ ìmáàmù ni ọmọ ìmáàmù ni so àmọ́ kò gbé lọ́rin Àbújá náà ní ń gbé precisely so ó ń ṣiṣẹ́ àwọn aláwo yìí náà lòun náà ń ṣe tó ń ṣe aláwo ó wá wá sí lọ́rin ìgbà tó wá dé làwọn èèyàn wá ní pé àwọn ọmọ kan bẹ tó ṣe pé ẹgbẹ́ ń dààmú wọn ẹgbẹ́ ọlẹ́gbẹ́ ń dààmú àwọn ọmọ yẹn nítorí òfẹ́ gbẹ́sí wá ń dààmú wọn yẹn ipe wọ́n fẹ́ ipe ẹgbẹ́ tó ń dààmú àwọn ọmọ yẹn wọ́n fẹ́ kí ẹgbẹ́ yẹn kó jìnnà sáwọn ọmọ yẹn náà ti mọ̀ tó ní wọ́n dìgbà wọ́n dìgbà fún ẹgbẹ́ tí ń dààmú àwọn ọmọ nígbà tí wọ́n dìgbà yẹn òun wá ní ọ̀dọ̀ rẹ̀ náà wá gbé kó báwọn wá báwọn ṣe dìgbà fún àwọn ẹgbẹ́ wọn wọn á lọ sí odò wọn lọ lè wẹ orí fáwọn ọmọ yẹn nínú odò tó ń gbà tí ó débẹ̀ àbígbà tí ń lọ wọn ní àwọn èèyàn tó ń kó àwọn ọmọ mi náà fún kí ó kó àwọn ọmọ yìí náà lọ síbi odò yìí kí ẹgbẹ́ mọ́ fi lè kó mọ́ fi lè dààmú wọn mọ́ tọ̀ ìgbà tó débi odò ètò tí wọ́n tó máa ń ṣe tó máa ń ṣe àti àwọn ẹgbẹ́ àwọn tó máa ń dì gbogbo ẹ̀ ló gbé lọ́wọ́ láti fi lé ẹgbẹ́ kù lára àwọn ọmọ yẹn nítorí lè ṣe lódò nìyẹn ṣe wá rí ibi tó wá jẹ́ kókó ni pé ṣe rí ojú oríṣiríṣi pé làwọn èèyàn máa fi ń wo nǹkan tí nǹkan bá ṣẹlẹ̀ báyẹn ṣe rí pé àwọn èèyàn ń dìde lóríṣiríṣi wọ́n fẹ́ fún fàn lórí Facebook pé ìwé wo rẹ̀ ń lọrin àríwé eléyìí rí àà ẹ kílẹ̀ ń tara yín fún nìsín ẹ̀ríwé eléyìí rí ń bò ẹ̀ríwé eléyìí rí tí ẹ bá ṣe pé orí afẹ́fẹ́ tá a wà ìbá máa dákọ̀ àwọn àfà tán jẹ́ oníwàásí nílọrin tó yẹ pé ń sọ jáde báyìí pé òun ọmọ lọ síbi odò lọ lè fi ọṣẹ wẹ orí àwọn èèyàn òun máa ń lọ bẹ̀ tí kọ́dà ń jọ́kẹ̀ ló ń pàdé bàbá kan ní sọ fún àwọn tó kò tó fi dé títí fíìmù sọ fún mi kó mọ̀ wá sí àìmọ̀ ní àwọn ó àgbákò fúnra kò wọ́n báyìí rẹ jẹ́ so ó sọ jáde níbi wá sí gbangba báyìí ni àmọ́ orí afẹ́fẹ́ tí ta wà ẹnu ní jẹ́ kí n sọ ẹ mọ́ tàn láyìn jẹ ìpè ń tẹ́ ẹ̀ rírí lọ́rin ọ̀hún ààrẹ ààrẹ rí ń bẹ bámúbámú àwọn ń lo odò wọn lọ lè ń forí odò wọn lọ lè ń wẹ̀ wọn lọ lè ń wẹ orí níbi odò ẹlòmíì lọ lè ń wẹ̀ lódìdí wọ́n ń gbọ́ṣẹ́ lọ́bẹ̀ so ẹ wá rí ọ̀rọ̀ kan tó wá tọ̀chì ń di ọ̀rọ̀ jẹ̀gẹ̀gẹ̀ lè ń di pé ọ̀rọ̀ wa ìgbà táwọn yẹn wá ń pariwo lóbìnrin lórí tó ṣe nǹkan tí ó ṣe tán wọ́n ní wá ń yà lẹ́nu pé pé kí lòun ṣe ní ìsìntọ́ jájòjì àìmọye àwọn àfáà tó ń ṣerú ẹ̀ náà òun ṣògùn àwọn àfáà náà ń ṣògùn ṣẹ́rẹ́ tó lè rí ọ̀rọ̀ yìí sọ tẹ́nu rẹ̀ ọ gbà òun làfáà tí ì bá ṣògùn àfáà tí ì ṣògùn tí ò ní náà ń kà lé ẹ̀hẹ́n tí ò ní a ò jo a ò lọ a ò wá fi kíní kan ṣe àfáà tí èyí bá ṣe é òun ló lè jáde bọ́ta tó nígbàdí kò ní òǹdè kò láṣọ kọ́rùn kò sùn kankan mẹ́lẹ̀ rẹ̀ òun ló lè jáde bọ́ta ló lè sọ pé nítòbìnrin yìí ń ṣe yìí ọ̀dà àmọ́ wọ́n tó pé tí wọ́n náà ń ṣe náà ni wọ́n náà ń ṣe jálàbí wọ́n náà ń wé pẹ̀ oníkàwọn èèyàn ọmọ wo ifá ah ojúlé náà lógún hátì pẹ̀lú ẹni tí òun náà ń wo igba ẹ ti ń wo ọ̀pọ̀pẹ̀lẹ̀ kí ni yàtọ̀ so bẹ́ẹ̀ pé ẹ̀kẹ́ fẹ́ mọ́ sàbòsí ni àbòsí ni olóhùn kaba yẹn máa jẹ́ ṣe rí tá bá fẹ́ kí ìlú yìí kó lálàáfíà tá fẹ́ kí ìlú yìí kó máa lòkè tá fẹ́ kí ẹ̀tọ́ ìlú yìí kó máa dùn ìlú yìí ṣe rí sẹ́wọ̀n pẹ́tọ̀ yín kan ń dùn yín lọ́wọ́ báyìí tẹ́ ẹ̀ bá ti fẹ́ rú ẹ̀ mọ́ ẹ kò ní di ti ń jẹ́ ẹ bọ́ ẹ kò ní di ti ń jẹ́ ẹ bọ́ wọ́n ti kó ń di ẹbọ wàláhì ọmọ ènìyàn ọmọ ga sí ni ìlú ọmọ ga ni ìlú ọmọ nífọ̀kànbalẹ̀ ni tí ó léyìí ni nǹkan tí mo fẹ́ kí ọkọ̀ iye gbogbo wa ná nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí so òun náà ni pé ẹ̀yin àfà àfà wo ló lè jáde bọ́ta tí ni mo fẹ́ ṣe wá àti ẹbọ àìmọye àfà tó ṣe pé wọ́n ń ká orí èèyàn mọ́ wọn ní ẹ̀yìn búùtù mọ́tò wọn àìmọye èèyàn tó ṣe pé ṣe báyẹn ẹlòmíràn ni pẹ̀lú láwàní pẹ̀lú tẹ̀sùbá pẹ̀lú gbogbo ẹ̀ kẹ̀kẹ̀kẹ̀ iná ká oríṣiríṣi mọ́ wọn lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀lé ń dìde ẹ̀ ń lọ bẹ́ẹ̀ lọ lè ń ṣe ẹni ẹlẹ́ni ti lọ ń tiẹ̀ ẹni ẹlẹ́ni ti lọ òun ti kọrí ń tiẹ̀ kílẹ̀ wọn lè ń dààmú àdúgbò sí i so ẹnì kankan tí ó tó wá bẹ̀ ń jẹ́ mẹ́jọ wọn kan ò sí mọ́ torí òun náà lòun ò fi ọ̀sùn bẹ̀ òun lọ wẹ rí ni òun lọ lè wẹ dòní àwọn àfáà ti ń wẹ rí fáwọn èèyàn náà àwọn ni ẹ kìlọ̀ fún fáwọn èèyàn ní àtàwọn gbogbo wọn ní ẹkìlọ fún ṣé báwọn gan lẹ́yìn lóye ẹ́ àwọn promote nǹkan yìí náà lóye ṣé bójú wa yìí náà tó ti dá padà wípé o ẹ̀yìn ojojú màálù mẹ́rìndínlógún kan jó kan wọ olóbe sí i ṣé bí orí ṣé wa náà la wa náà la ọmọ yìí náà ni tí méjì ká ara wa jẹ yìí o méjì ká ara jẹ so ẹ jáwọ́ kájáwọ́ kò ní di ẹbọ kájáwọ́ kò ní di ẹbọ ẹ̀rí pé wàá sí eléyìí náà ni wọ́n pọ̀ jù ní wàá sí àwọn alùsùnà a sì máa ta yín la so a sì máa jó àwọn èèyàn la so ẹ dákun kéèyàn ọmọ ṣẹbọ ọmọ tí mo ń jó èèyàn la kéèyàn ọmọ ṣoògùn mẹ́kọ́ ẹ jìnà sí oògùn ṣíṣe ẹ jìnà sí nankali ṣíṣe ó sì máa ń jó lè máa jó ọlá ó sì lè máa jó ọlá so òun náà ni kọ́lọ́n kọ́mọ́ṣáà ṣe àlékún so òun náà àwa tí a jẹ́ àwa òbí dákun àwọn àfáà tí wọ́n bá ń ṣe wá sí tọ́jú àwọn àfáà súnà tó ń ṣe wá sí pé ara yẹn ó jìnà fẹ́ bọ́ tó ẹnkún kálukú ẹ̀rọ amọ̀ràn jáwọ́ ń bẹ̀ dédé díẹ̀ èsì mọ́tò ń kí ọrùn àwọn ọmọ bọ̀ ọ́ má mọ́kànlá àwọn ọmọ bọ̀ ọ́ má ẹ lọ àwọn ilé kéwú káàkiri ẹ lọ lè wọn à gbogbo yìí ń ẹ máa rí lọ́wọ́ wọn káàkiri ní àfọmọ́ tó bá jẹ́ ọmọlékéwu tí ń tọ́ ọmọlékéwu ní súnà lẹ́ẹ̀ní bá rú ẹ̀ lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀ní bá rú ẹ̀ lọ́wọ́ rẹ̀ tó ọmọ kàfà tó pé ọmọ nìkan wọn lé kọ̀kọ́ kọ́ máa pa káàkiri ọmọ wá ìkọ̀ǹkọ̀ káàkiri wọ́pọ̀ lọ káàkiri títí ń fi ní gbogbo fìtínà ta lékulẹ́ja eré èèyàn mi kinní kan orí orí kinní orí olóbe àfi kẹ́ ẹ wá kí náà fi gbogbo ẹ̀ṣẹ̀ sí oúnjẹ ni ṣé oúnjẹ rí ajá ni sóúnjẹ rí ẹṣin ni sóúnjẹ rí rí rí rí rí rí ìnàkí ni sí jíjẹ ni ṣé bá fi ń sóògùn náà ni tó fi ń ṣe náà ni àwọn náà lóbìnrin náà wá ṣe ń lu yìí náà so òun náà ni pé àfìgbà tẹ́ bá ògùn tí ń jẹ́ sihir ìdán ògùn àfìgbà bá bá rí bí ìdáwọ́ rẹ̀ bọ́lẹ̀ tó ṣe pé à institutionalize ẹ̀ má tá àgbà láyè má torí ṣẹ́rí àfìgbà kó ṣe pé àwọn tó ń jẹ́ àwọn aláṣẹ ìlú kan dá sí àwọn kan yìí náà ni pé a fẹ́kẹ́ náà fẹ́kẹ́ máa taru ọjà báyìí mọ́ ẹ̀dá kan ẹni sọ fáwọn onígbó kan máa tajà mọ́ onígbó ń sápamọ́ ẹni sọ fáwọn onípàlágà kan máa ta gàràgà mọ́ ń sápamọ́ tó kí ló wá kan tí ẹ wo àwọn oní eléri kíní yìí eléri eku eléri ẹja eléri kíní yìí ẹ sì ń rí wọn ẹ sọ fáwọn náà pé kan dáwọ́ rẹ̀ dúró ìtumọ̀ rẹ̀ náà ni pé ìpínlẹ̀ ogun gẹ́gẹ́ lẹ́gbàá láyé wọn ṣẹ́ǹpá táwọn èèyàn bá rí tó ìṣògùn mọ́ ara wọn balẹ̀ tó ké ńgbà tó bá kó bá fẹ́ ra ọfẹ́ rí ìrìnàkí lórí pé kọrí èkó kọlọ̀ lè wa ìrìnàkí wa ìgbà tí bá ń gbé bọ̀ tán bá mú un tán mú un lọ́nà kò ní rí iṣẹ́ mọ́ kò ní rí iṣẹ́ mọ́ àmọ́ ètò tí ẹ̀ náà lè ìrìnàkí ń bẹnu ní ọ̀bọ̀ sí ọjà wọn wọ́n sọ pé wọ́n ń ṣẹbọ nínú ìlú yìí ìpínlẹ̀ ẹbọ gẹ́gẹ́ la yanjú yìí ṣọ́ọ̀ṣì nǹkan lèèyàn máa ń hú náà lèèyàn máa ń hú tẹ́ bá ti hú rútu rẹ̀ tẹ́ hú kò ní hù mọ́ àwọn tẹ́ bá kẹ́ bá fi kalẹ̀ wá ń gé lérí ẹ wá ń gé lérí ẹ wá ń sọ pé ẹnìkan wá ń gbé ẹbọ wà lọ́rin ẹ àtìrú eléyìí rí rí kíni rí tó pé òun pé ẹ̀ so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mò ń bá lọ mo fi lọ́rọ̀ méjì ni màá sọ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́kejì òun náà ni pé ọ̀rọ̀ òkú sísìn nígbà tí mo fẹ́ débi ọ̀rọ̀ kíkírun sókù láti mọ̀sán káyìn so ẹni tí a rí tó ṣe pé wọ́n ní bóyá lásìdẹ́ǹtì nílùú kan so àwa gbọ́ pé wọ́n ti sín so ǹjẹ́ àwa náà tó lè máa kírun níyà yẹn sí ẹni tán ló ti láksidẹ́ǹtì bóyá ó kú kánò lápéjú ẹ̀ ọ́ nílọrin tó ká ẹjẹ́ kánò ká ṣe sọ̀látò lọ́wọ́ ìbò la nígbà tí lè ṣe sọ̀látò lọ́wọ́ ìbò la òun ni pé tó wá ṣe pé wọn rí irun kì í sí la ibi tó kú sí kò sí mùsùlùmí ń bẹ̀ àmọ́ tá a bá ti gbọ́ pé mùsùlùmí wà ń bẹ̀ wọ́n sì kírun sí la wọ́n ti fún ní ẹ̀tọ́ bọ́ ṣe máa ń kírun sí mùsùlùmí la ó ti tán ó ti tán sọ̀rọ̀ ìyẹn mọ́tò kí ìrun ẹlẹ́ẹ̀kejì máa àsàkásà kan bẹ tó ipá wa ń dánwò nílọrin nísìnyí òun náà ní pé rí òkú mi òkú ẹ rí wọn ni mọ́mù kínní yóò kírun sí la mọ́mù kínní yóò kírun sí la mọ́mù kínní yóò àdí bí irun mẹ́ta wàláhì àbíkẹ́ mú bí tẹ́tí rí ẹ̀rí òun wàfà ẹ sì sọ àwọn àfa àwọn bàbá tó ti lọ nílọrin tí bá ń ṣerú ẹ̀ ẹ̀kẹ́ mú wa kẹ́ẹ̀kẹ́ sì mú ẹ̀rí wá látọ̀dọ̀ ànẹ́bì ẹ̀dàkùn so ẹnì kan kálukú sáfẹ́ sọ pé èmi èmi èmi ẹ̀dàkùn kí ni bẹ́ẹ̀ ń di pé yàn ń kírun sí yàn la kí n gbẹ̀gbẹ̀ yàn dẹ́lẹ̀ iná àtakàtà kan náà tó ń bẹ pé pé tó ń bá kírun kan tó kírun sí òkú la àwọn onítìjàníà <laughs> wọn aláwọn ò fi sáwí fún òkú ah èyí àìláhìlá ìlàwà wàláhìlá àzìmà àgbákò ń bẹ náà oríṣiríṣi àdánwò bídíà burúkú tí ò dá náà ni ṣé ànẹ́bí náà ni ó ti sáwí fún jáfà òrùnjọ́ tó kú àbí ànábì ti sáré fún kó tó kú wọ́n ti sáré fún ànábì náà kó tó di kọ́ gbé ńlẹ̀ tó di kọ́ kírun sí la ó ẹ̀yin èèyàn Ìlọrin ẹ lọ lè jáwọ́ ẹ̀yin oníwírì dí ẹ lọ lè jáwọ́ irú nǹkan báyìí wàláhì àdánwò láńlá lẹ̀ wá torí ìbẹ̀sẹ̀ ànábì jẹ ni ìbẹ̀sẹ̀ ànábì jẹ ẹ dákun tí wàá ní àfikẹ́ ẹ ti sáré fún kó tó di kọ́ ẹ gbé kú ńlẹ̀ kó tó di pé wọ́n kírun sí la gan nítorí ọlọ́run ṣé ìsìláàmù tó ń wá ṣé ẹ̀dàkùn ṣé ìtafẹ́ ṣe fún tí ṣé ìrún tó kírun sí la ṣé ìtẹ́fẹ́ ṣe fún òun jù lọ ni àbí irun ló jù lọ tó apó òun lọ bá jù òun lọ ẹ má bá nìṣó kò ní ìdíkẹ́ kírun mọ́ ẹ má wùlẹ̀ mọ́ kí tẹ́lá sáré tó ń tẹ́ lè gbé ìsìn e bẹ́ẹ̀ náà tó wáyé jẹ́ pé ìrún lẹ bá gbà kó jù lọ kílẹ̀ tó ń so irú eléyìí aburú ńláńlá ni àmọ̀ ìṣerú so bákan náà ẹni tí ọmọ kékeré tó bá kú ní akínú sí la so kó làwọn ayé kó wọn bí báyìí iná ló sì dún ó sì kú kọ́lá tó bá ṣe bí kò bá tó ń dún náà tó ṣe pé wọ́n bí ló kú náà ni tọ́mọ yẹn ti pé ó ti pé lẹ́dàá tó bá ti pé lẹ́dàá wọ́n wẹ̀ fún wọ́n dẹ̀ wọ aṣọ fún wọ́n fún ní káfánà aṣọ bákan náà á sì kírun sí la èyí tá à ní kírun fílà ni ìtì ò bá ti pé oṣù mẹ́rin tó pé oyún tó ṣẹ́ ni tí ó ti pé oṣù mẹ́rin tó wá kàwé lásán wọn lọlẹ̀ rí mọ́lẹ̀ lásán ni fẹlẹ́ yìí náà ni ọ̀rọ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀ jù so bákan náà lẹ́yìn ìgbà tí ìlara àrùn kíkí sí òkú bákan náà onípẹ́ tí kò bá sí nítòsí bóyá tó wá fún ẹnìkan tó súnmọ́ wọ́n ti sún sípẹ́ àwọn ti sún síbi sàárè wọ́n ẹ̀ṣẹ̀ wá dé ìwọ́n tó dé yẹn o lè lọ síbi sàárè rẹ̀ kó kí irun bí a ṣe máa ń kírun sókùlà so ìyẹn dùkú níbi sàárè ìyẹn forí kanlẹ̀ níbi sàárè tí wọ́n sin bàbá yàn sí kó lò àbí màmá yàn àbí ẹni yàn kan tó súnmọ́ yàn kọ́ wá ní òun ṣàdúrà fún un sòdẹ́lẹ̀ náà tó bá sì lọ síbi tẹ́ tẹ́kún sín síbi tẹ́ ni ó dùn síbi sàárè yẹn náà níwọ̀n nìkan náà ló dùn sí ló sì ṣe aláàkúrárò lẹ́ẹ̀mẹrin bí a ṣe máa kírun sókùlà ó ti tán so eléyìí ni ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìrun wallahu a'lam lẹ́yìn ìgbà tá a bá kírun tán ó kù kí wọ́n gbé òkú lọ sínú sàárè sàárè gangan gbígbẹ́ sàárè ó jẹ́ fardu kifaya ẹni pé nǹkan tó ṣe pé táwọn kan bá ti di pé wọ́n ń ṣe àwọn kan lè máa wà kí pé everybody lónìí dá dèmí náà gbọdọ̀ gbẹ́ sàárè àwọn tó bá lè gbẹ́ so nínú àwọn mọ̀lẹ́bí olókùú ó dáa jù so tó wá ṣe pé ibi tí wọ́n bá ti wá ṣe pé in tí àwọn èèyàn lè gbẹ́ ni bóyá ilẹ̀ lé àbí àwọn ọ̀lágbára tí wọ́n ṣerú nǹkan báyẹn tó bá lọ lè gba àwọn èèyàn pé wọ́n bá wa gbẹ́ kò sí tó burú bẹ̀ kí àbáwọn mọ̀lẹ́bí olókùn yẹn ni kí wọ́n sanwó tó fi bá wọn gbẹ́ sàárè yẹn so tó bá jẹ pé wọn gbowó náà ni, kò sí tí ó burú mẹ́ta kan bá láwọn gbowó náà ní àwọn mọ̀lẹ́bí ni wọ́n san owó yẹn tó bá kan náà ni pé òun náà ń pè ní wọ́n an yuhfar fil ardi èèyàn gbẹ ilẹ̀ lẹ̀ tí ó jìn thumma yu'ammaq ilẹ̀ yẹn ó jìn gan-an thumma yu'ammaq al-qabr àwa tó ń gbẹ ihò kan ihò yẹn á gbẹ ní min jihati al-qibla ọ̀kan tí ó jẹ́ qibla wọn á gbẹ ihò síbẹ̀ bi qadri ma yasa'u al-mayyit pẹ̀lú òǹdíwọ̀n gbé tó lè gba òkú yẹn wọ́n wá kì òkú yẹn bọ́nú inú inú ihò yẹn wọ́n ń pè ní lahad so inú kòtò tí wọ́n gbẹ́ síwájú kébìlà yẹn wọ́n ń pè ní lahad so anabi sallallahu alayhi wa sallam náà adéṣe ibn abbas anabi sallallahu alayhi wa sallam ní pé allahadu lana wa shakku li ghayrina anabi ní lahad òun ní sàwa mùsùlùmí so òun ló dájú wa shakku li ghayrina so ká falẹ̀ kó ya ká ya ilẹ̀ òun ni ti àwọn tí kò yẹ ṣe mùsùlùmí so inú pé tó dáa jù náà ni pé kí láhàdì yẹn ni àfi tó bá jẹ́ pé ilẹ̀ ilẹ̀ tó bá rọ̀ kò ṣe gbé láhàdì ilẹ̀ tí ò bá le tó jẹ́ lè òkú lè òkúta kò ṣe gbé láhàdì so tó wáyé pé ilẹ̀ ibi tẹ́yìn wà bá wá rọ̀ so èèyàn mi pé dọ̀rúrọ̀ ti ṣẹlẹ̀ nìyẹn so necessity ti ṣẹlẹ̀ kí wọ́n fa ilẹ̀ kí wọ́n kàn gbẹ́lẹ̀ lásán kí wọ́n kì í òkú bọ̀ òun náà ni àṣàkù òun náà ni kí wọ́n gbẹ́lẹ̀ kó sì gùn ihò sí so eléyìí ni à ń pè ní àṣàkó so tá a bá gbẹ tán òkú ká gbé òkú gbígbé òkú yẹn náà súnà ní sọ̀rọ̀ sọ́dọ̀ tó wà mẹ́ pé ẹ sí èjìká yín ẹ sí èjìká ni so kódà ká máa gbé òkú lọlẹ̀ ká máa ń kí n gbé léjìká kódà ń bẹ nú ọlọ́àpá náà àfa súnà àṣekọ̀ọ́ Albani rahimahullah ìgbà tó ń ṣàlàyé pé báwọn ṣe fẹ́ kí wọ́n ṣe òkú àwọn kódà wọ́n sọ débi pé ẹ mi sí èjìká ni torí léyìn gangan ni sunna nabi sallallahu alayhi wa sallam ẹ má gbé mi pé ẹ wá fà jọlọjọlọjọlọ èjìká ni kẹ́ ẹ gbé kíní pósí tí wọ́n bá gbé àbí tí wọ́n bá gbé òkú lélẹ́rí lẹ́ni kẹ́ gbélé tó léyìn ni ìlànà tí anabi sallallahu alayhi wa sallam tí ó là kalẹ̀ so tó bá ti wá gbé òkú débi sàárè yẹn á gbé ẹ̀pẹ́ ọ̀tún rẹ̀ láti lélẹ̀ so á wà kojú rẹ̀ sí kíbla yẹn so anabi sallallahu alayhi ó ní wal-Ka'batu qiblatukum ahya'an wa amwatan kíbùlà níbi tó ṣe pé kàábà yẹn ní ọmọ jẹ ibùdájú kọ yín gbàtẹ́ wà láyé àti gbàtẹ́ bá tún ti di ẹni tó kú tán yẹn pé gbàtẹ́ bá wà láyé tẹ́ fẹ́ kírun tó bá kan náà gbàtẹ́ bá ti kú tán tán fẹ́ sin yín kíbùlà yẹn náà ni yóò jẹ́ kó jẹ́ ibùdájú kọ yín so eléyìí ni ìlànà anabi sallallahu alayhi wa sallam so tá bá ti gbé òkú síbẹ̀ tán so kí wọ́n fi tó wáyé pé ìtàn bá fi láàdù ni kọ́ fi àwọn bíríkì bíríkì gbígbẹ tó ti gbẹ kọ́ fi lẹ̀ tí èsì tí wọ́n sun kọ́ fi dì so àbí kọ́ fi ẹ̀pẹ̀ kọ́ fi dì lẹ́yìn náà káyọ̀ àkó ìpẹ̀lẹ̀ kan dí òkú irú ẹni tó bá gbé sáré tó dáa bí láàdù tá à ń sọ yìí oníyàwó ilé àpàǹdúró táwọn èèyàn ń yà yẹn wòlé rọ tí ilẹ̀ ọ̀yà ẹni wòlé yàwọn kan náà á jínwú ẹni wòlé ẹni wẹ́ni wẹ́ni ó ti ya wòlé ṣàìmọye nìsinmi pàṣẹ rẹ̀ ń tú nìsinmi báyìí ẹlòmíì tó ti gé lórí wọn wọn ah alájí ya wòlíì ní ọ̀gá kan tó pé sáré sí ìjà sáré ìyá ni àbáwọn kan náà fàyà wọ́n tó wá pé láàdùn lẹ́ bá gbẹ́ ẹnìkan kò lè wá kò lè wá bẹ́ẹ̀ tó di pé yóò lóhun òwú ah àwọn ẹ̀gbọ́n mọ̀ pé kí lọ́n wá ń bẹ́ o so kò lè kò tẹ̀ lé kó o lè rí láàdùn gbìyànjú láti pa àwọn fẹ́ wù so tàbí ìdìnnìlà so bóyá tó bá di ní ọjọ́ mẹ́jọ so bá tó mọ̀ kọ̀ntínú ẹjọ́ kí n gbé kọ́ọ̀lù fún question nítorí tọ́lọ́run question ìfẹ́ kọ́mẹ́ǹtì torí tọ́ lọ́yìn dàkún ẹni tó wáyé kọ́mẹ̀ rẹ̀ yé kí n kò lérí lérí lérí lérí lérí aleykum salaam wa rahmatulahi. ẹ káàkiri ẹ kó tó wọn. alhamdulilayi káfọn. ọ̀nà wa bọ̀ náà kò ní. náà mẹ́ta yín náà. àbúrò asáàkì gbàdá sí ẹgbà yẹrẹ. náà mẹ́ káàbọ̀. dábìlì mi kàn níbẹ̀ ní bí a ní èèyàn ń kiri èèyàn ń kiri kan nísìn bóyá òkú rẹ̀ bóyá akọ́sọ́ mi àti ìyàtọ̀ náà jẹ́ láàmú àwọn òkú tó fi kú. kò sí ẹni tí a ń gbé lọ́wọ́ sí àwọn èdè tí wọ́n fi àwọn tó wáyé náà àwọn lè tún wọn fi àti wọn kàn náà kì. tí wọn bọ́ sínú omi àbí kílẹ̀ pé. ee bẹ́ẹ̀ ni bá bọ́ sínú omi nǹkan àwọn òkú ẹ̀ sá. òkè wọn rí òkú rẹ̀ òkè ẹ̀yà abẹ́ tó rẹ̀ tó bómi lọ àbí nǹkan kan. ó ti yé ó ti yé mi ó ti yé mi àbí pé ọ́síládẹ́ǹtì ó jóná mọ́yányán tí wọ́n rí mọ́ so irú ẹni yẹn wọ́n kírun sí lára náà wọ́n lè ké sọ́lá tó wáyé fún irú ẹni yẹn náà wọ́n lè ké sí i so àmọ́ tó wá ṣe pa bá ti rí pa àwọn akẹ́padà rẹ̀ kí wọ́n tọ́dẹ̀ sín kò ní ìdíkà kí mọ́. Wàlékùn sọ́lá àmì tó lọ́wọ́ bàkẹ́ tó. Ọlọ́run bá wa sẹ́yìn lẹ́sìn lórí ọlọ́run bá wa sẹ́yìn sí lórí dáadáa. Àmì ìzọ́kùn bàkẹ́rà. Ẹ̀dọ́kùn fún àkíyèsí kẹ́ni ní ní ẹ̀dá kẹ́nu tàmá bá wa tẹnu mm. wà lóṣèlú ní ní òkè láwọn tó ń gbé ẹbọ kalẹ̀ àbí táwọn fẹ́ ń gbé ẹbọ kalẹ̀ táwọn fẹ́ ń gbé ẹbọ kalẹ̀. láwọn aburú táwọn ẹbọ tí wọ́n ń gbé kalẹ̀ sí táwọn àdánù ni àdìbà àtàwọn tẹ́ mọ́ ń wẹ̀ fáwọn ọmọ ń bẹ̀ ẹ̀ mọ̀ fojú ti dáì plenty à ń lọ jìnnà lórí ìdáì àbúkàn lẹ́rẹ̀ kẹ̀kẹ́ ni alẹ́ mọ́júbà náà ti mọ̀ mm-hmm. so ṣẹ́ntẹ́ bá lọ lè wádìí irú àwọn nǹkan yẹn kò lè jẹ́ kò lè jẹ́ oògùn jìnnì kan ní ọ̀wá láti ibì kan kò sì lè jẹ́ eh, bóyá Samuel kan ni ara wa yìí náà ni mùsùlùmí náà ni wọn kọ́dà ẹ lọ lè wo àwọn eléégún mùsùlùmí lẹ́ẹ̀bá ń bẹ̀ ẹ lọ lè wo àwọn tó ń gbé kinní náà tó ń gbé ẹ̀yọ̀ mùsùlùmí náà lẹ́ẹ̀bá ń bẹ̀ so àwọn tó ń ṣe kinní náà àwọn mùsùlùmí náà ni omi ìpáwà gan àríra wa fọ̀ àríra wa fọ̀ so tẹ bá wá rírú àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ béèrè tẹ béèrè so kò sí ní tẹ́sí ẹ̀yà fún náà ni kò sí nǹkan tẹ́ fi ṣe ẹgbẹ́ pátì kò sí nǹkan tẹ́ fi ṣe so Allahu alam. naam salaam aleykum. wàlúùkùn sọ àwọn sọ̀rọ̀ wa. naam ẹ káàbọ̀. jọ̀wọ́ kò mọ̀ bá wò sọ. ẹ̀kẹ́ ní ká má kọ́ mi. mo ti mọ̀ pé tí n bá tú àwọn èèyàn lẹ̀ mo ti mọ̀ pé n tẹ́ fò ní ṣe náà nìyẹn ni náà mo fi ní pé yẹn fẹ́. because àwọn tó mọ àwọn wọn ti sọ àwọn èèyàn nù wọ́n ti sọ àwọn èèyàn nù títí ìlú náà ẹ̀ hmm. gbogbo bẹ́ẹ̀ ti ké bẹ́ẹ̀ ti ké bẹ́ẹ̀ ti ké hmm. gbogbo àwọn tó wá láṣẹ ni wọ́n lágbára wọ́n sì dákẹ́. Hmm so ìdákẹ́dákẹ́ yóò túmọ̀ sí pé gan àwọn ti gan wọn àwọn aláburú ìṣòwò a máa kanra wa. ọlọ́run sàn ilé ẹ̀kọ́ rẹ̀ ẹ ṣeun gan-an so mo fẹ́ káwọn èèyàn kọ́mẹ̀ntì mo ti mọ̀ pé tó ń fò ní ṣe nìyẹn tá a bá ní kí kọ́mẹ̀ntì ní kí ká máa gbà tó òfin ní káwọn èèyàn mọ̀ kọ́mẹ̀ntì kí wọ́n jọ ká mọ̀ kọ́mẹ̀ntì so question ẹ jẹ́ ká ká béèrè so gẹ́gẹ́ bí ẹni tí ó ní pé tí wọ́n bá rí àwọn tí wọ́n ń ṣe ẹbọ yẹn pé kí ni kéèyàn ó ṣe so ìgbà tó bóyá tó wọ̀ bá jáde tó bá rí wọn dápẹ́ ní tó bá mọ̀ ní jẹ́ kó dìgbà tó bá kó ń di àbúrò yẹn tán kó wá pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dẹ́nlẹ́yìn náà ara ìmọ̀ràn tí èmi tún ní òun ni pé àwọn tí wọ́n ń ṣe wáàsí tán jẹ́ onígbìyànjú súnà nàbì sallallahu alaihi wasallam ẹ má kà rẹ̀ ẹ má kà rẹ̀ ẹ má kà rẹ̀ nítorí kàn yín ojúṣe ńlá lálẹ́ lẹ́yìn tí dáwà súnà ń ṣe gangan náà nìyẹn tí ń jẹ́ dáwà sàlàfíà nù náà ń dáwà kẹ́mọ̀ ṣàlàyé ẹbọ fáwọn èèyàn ẹbọ lélẹ́yìí ẹbọ lélẹ́yìí kó fi yé wọn kó lọ́mọ ṣàlàwà. Nam ó kọ̀ tì ní. So ó kọ̀ tì ní. Okay. Assalamu alaikum. Wa alaikum assalam. Mọ́lá Bùkọ́dù ló ń pè láti lọ. Náà mẹ́kà wọ̀. Náà ní ìjọba ọ̀dà láfíà. Sami Yorùbá kò wá sára ó ní àwọn tí wọ́n máa ń ṣe jálàbí yẹn hmm. tó sì dá sí pé ó dá sí yẹn lójú pé ń ṣe jálàbí hmm. ṣé wọ́n ẹni bẹ́ẹ̀ ìyẹn lè kírun lẹ́yìn rẹ̀ àbí ìyẹn tún lè ṣàlàyé rẹ̀ fáwọn míì bẹ́ẹ̀ni ṣẹ́rí gẹ́gẹ́ bí àṣà mi mo máa ń ṣàlàyé torí mi fẹ́ káwọn èèyàn lọ lè generalize nǹkan tí ò bá wà general so ṣẹ́rí tó wáyé pé ó ń ṣe jálàbí tó dá ní lójú pé ah eléyìí ń woṣẹ́ fáwọn èèyàn láwọn kan bẹ tó ń ṣe jálàbí tó yẹ pé wọ́n máa ń jáde nílò àwọn ìṣẹ́gàkì àwọn máa ń wọlé kiri ṣàdúrà fáwọn ẹ̀ka kiri ni láwọn yóò ń yàtọ̀ o àmọ́ àwọn tó ṣe pé ẹ mọ̀ pé eléyìí ìwòsẹ́ fáwọn èèyàn ni ìmọ̀ ń jó oògùn ni kò tí ẹ gbọ́dọ̀ débi ìmọ̀mù bìrìndà sí pé ẹlẹ́ kírun lẹ́yìn ẹ̀ so kò gbọ́dọ̀ débi ìmọ̀mù torí pé kí ni wala yuflihu as ọlọ́run bá kí ó ṣàánú fún wa tó ẹjẹ́ ń gbé láti hàn yìí. aleykum salaam. naam ẹ káàbọ̀. naam. ẹ jẹ́ nígbà kan tí wọ́n jẹ́ tí wọ́n bá fẹ́ gbé láti yẹn. Hmm. ó wá jẹ́ pé bí òkúta. Hmm. wọ́n lè jẹ́ bí ọjọ́ méjì Ah. ànábì ni àsọ̀rẹ́ irú bí jẹ́nà sẹ́tìkùn ànábì ni tètè ẹ̀dì tí máa ti òkú yín kan wá bò mí tí máa ti pé ibi táwọn kan yìí òkúta aláńlá ni kan wá bò mí ọ̀fẹ́sẹ̀ sí so bismillah ní ọjọ́ mẹ́jọ atábáyé pè mí sí orí nọ́mbà 08103351519 ọlọ́fàtà sàrùmí ni ó ń dágbére fún wa bákan náà lẹ́kṣọ́ mọ́sídà alùsùnà lálábàtà ní 25 25 kámọ́rẹ́tì àwọn sáàbẹ̀ wa láti Ìbàdàn sáàbẹ̀ Suleiman Hamza ní 25 oṣù yìí pẹ̀lú ògùn ọlọ́wọ́n ọba tó bá hánàkà lọ́wọ́ ọ̀sán.